آل محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يدكفوا الله سبحانه وتعالى àti ìtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba dẹ́dà fún òjíṣẹ́ ńlá nẹ́bùà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa jẹ́ ti àwọn ará ilé oníṣẹ́ ọlọ́run àti ti àwọn sàábé àti ti àlùmọ́ ànábì lápapọ̀. insha Allah ta'ala a nínú tírà usul sunna ti alimam ahmed gẹ́gẹ́ bí àdéhùn tí a ti ṣe nípa wípé tí ìkànnì àwọn àlùfáà bá ti ráyè tọ́lọ́mbà ti kádàrá kí n ráyè a máa ka eléyìí náà wẹ́rẹ́wẹ́rẹ́ mo rántí pé ìjókòó kan a ti ṣe rí tí a bẹ̀rẹ̀ kíka usulu sunna náà wa insha Allah ta'ala láti sátọ̀dẹ̀ tí ó ń bọ̀ wá insha Allah yàtọ̀ sí sátọ̀dẹ̀ tí a bá ní wá sí dàtí halkọ ìparí oṣù tí Sheikh Abdulgani Juma a máa gbé yẹ̀wò ní mọ́ṣáláṣí ẹlẹ́yẹlé ń bẹ̀yẹn ní ẹgbẹ́ sọ̀rọ̀tì tí ó wà ní ìsàlẹ̀ sàádà inṣàlá tààlà àá bẹ̀rẹ̀ sí ní tírìtì ẹ̀ wa so ó ṣeé ṣe ká bẹ̀rẹ̀ ká tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó sì ṣeé ṣe kí a kọ̀ntínú inṣàlá tààlà láti ọjọ́ sátọ̀dé àá bẹ̀rẹ̀ sí ní gbé yẹ̀wò inṣàlá tààlà láti nǹkan bíi ṣé halkọ́ wà ní sátọ̀dé yàtọ̀ sí pípadà oṣù hmm? kò sí àbí so inṣàlá sátọ̀dé inṣàlá a máa fi tírìtì usulu sunna tá a bá tún parí ẹ̀ nínú àwọn tíra àwọn afáà sunna tí a bá tún fẹ́ mú tí a fẹ́ kí a tún kẹ́kọ̀ọ́ lára rẹ̀ inṣàlá a tún máa mú wa so láti ọjọ́ sátọ̀dé inṣàlá bí aago mélòó ló dáná hmm? ó sì máa bí aago mélòó ló dá hmm? májúrì sísá. náà yóò máa jẹ́ mágírí sí. Si ìṣá inshallah so àti níjọ́ máa pẹ́ tó ti friday yóò máa jẹ́ máa gébé sí ìṣá gbogbo ń tá a máa lò inshallah àti béèrè àti dáhùn kò ní pẹ́ púpọ̀ inshallah ta'ala. قال الإمام أحمد لنو àwọn الإمام أحمد alimam لنو tí wọ́n sọ nínú tíra usulu sunna آثار رسول الله صلى الله عليه وسلم والسنة تفسر القرآن وهي دلائل القرآن وليس في سنة قياس ولا تضرب لها الأمثال ولا تدرك بالعقول ولا بالأهواء وإنما هو الاتباع وترك الهوى الإمام أحمد رحمه الله تعالى رحمة واسعة من أئمة أهل السنة والجماعة nínú àwọn àáfàá alùsùnà wàlùjàmáà ni wọn nínú àwọn àáfàá tí ọlọ́run ọba rọ̀ lọ́rọ̀ ká dúró dédé lórí sunna nabi sallallahu alayhi wa sallam tọ́lọ́run ọba sì lò láti gbógun ti ti ń jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn ní àwọn ìbámu tí ń tí àsìkò bá béèrè àti irú èèyàn tí a fẹ́ ṣàtúnṣe rẹ̀ abẹ́lẹ́ àwọn ọba kọ́lọ́n bá ní pé àfa àwọn àgbà alimam ahmed kọ́lọ́n sì bá ní pé gbogbo àwọn àlùfáà tí wọ́n já wọn àìmà mẹ́tẹ̀ẹ̀ta tó kù àti gbogbo àwọn afẹ́sìn lápapọ̀ wọ́n ní tí a mà sí súnà lọ́dọ̀ wa ká má gbàgbé pé wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan síwájú gẹ́gẹ́ bí a ti ṣe sọ fúnra wa wọ́n fi ń ṣàlàyé kí là ń pè ní sunna kí là ń pè ní islam ǹjẹ́ yàtọ̀ ń bẹ láàrin sunna àti islam wọ́n ti ṣàlàyé yẹn níbí báyìí wọ́n fẹ́ ká mọ̀ sunna ń tá ń pè ní sunna lágbègbè ìpìlẹ̀ ibi tá a ti máa ń mú ẹ̀rí tá a fi ṣẹ̀sìn àti ìbátan tó ń bẹ láàrin sunna àti alukur'an kẹrin. so tó túmọ̀ sí pé n tí wọ́n fẹ́ sọ níbi ìpele ọ̀rọ̀ eléyìí òun náà ni manzilatu sunnati wa alaqatuha bil qur'an níbi ọ̀rọ̀ tí wọ́n ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìpele yẹn ìpín yẹn n tí wọ́n sọ ń pa yìí náà ni as-sunnatu wa alaqatuha aw as-sunnatu wa alaqatuha bil islam torí pé wọ́n jáàmà wípé níbẹ̀ yẹn pé èyí tí ń jẹ́ súnà náà ni islam islam náà ni súnà tó níbi wọ́n fẹ́ ká mọ̀ wí ká mọ ipò súnà nínú islam lágbègbè al-islam tí wọ́n bá ní kí là ń kí ni súnà bákan náà kí ni al-Qur'an kí ni ìbáta tó ń bẹ láàrin súnà àti al-Qur'an àwọn àfọwọ́ hadith kọ́lọ̀ ń bá ní yọ́nú sí wọn kó bá ní tẹ́ wọn wà ní ṣàforíjì fún wọn. nínú ìtumọ̀ tí wọ́n máa ń fún súnà tí gbogbo wa náà mà àbí tí ọ̀pọ̀lọpọ̀ wa náà ti gbọ́ rí òun náà ni pé àwọn àlùfáà wa máa ń sọ fún wa wípé asúnnàtú máa udifa ila nabiyyi sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqririn aw sifatin khuluqiyyatin aw khalqiyya. tòun á jẹ́ yíwá pé ní tí à ń òun náà ni gbogbo tí wọ́n bá ti ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ànábì àbí tí wọ́n bá ti sọ pé ọ̀dọ̀ ànábì ló ti wá yálà ọ̀rọ̀ ni yálà iṣẹ́ ni tàbí ànábì sọ àbá ànábì ṣe báyìí aw taqrir àbá ànábì fọwọ́ sí nǹkan báyìí tẹ́nìkan ṣe àbí tẹ́nìkan sọ tó sì hàn sáà ànábì tí sísọ yẹn dé ti gbọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ṣíṣe ẹni yẹn dé ti gbọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tá nàbí wá gbà wọlé náà ń pè ní at-taqrir níta nàbí fọwọ́ sí tó fi rinlẹ̀ ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹlòmíì ànábì sì gbà wọlé ìyẹn náà nínú islam sunna náà ni wọ́n máa ń pè so tá a bá gbélé iye tá a gbọ́ tùmọ̀ iye bákan náà wọ́n ní àwòsífàtìnì àbí tí wọ́n fi ti sọ́dọ̀ ànábì ní ìròyìn méjì ní ìròyìn yẹn imma sifatun khalqiyatun aw sifatun khuluqiyya bóyá ìròyìn nípa bọ́lọ́wọ́n ọba ṣe dá ànábì ká sọ pé báyìí lànàbì ga tó báyìí lànàbì kúrú tó báyìí lànàbì sanra tó báyìí lọ́rùn ànábì rí ẹ̀yinjú ànábì kájúwe rẹ̀ irungba ànábì bó ti rí kájúwe rẹ̀ irun orí ànábì tó bá yọ tó bá gùn bó ti máa ń ṣe bó ti máa ń ṣẹ́po kájúwe rẹ̀ tó sàásùmọ́ bọ́lọ̀ngàn ọba ṣẹ̀dá àbá ànábì máa ń rìn báyìí àbá ànábì tó bá rẹ́rìn ìrẹ́rìn rẹ̀ jọ báyìí tó eléyìí ìròyìn bọ́lọ̀ngàn ọba ti dá ànábì súnà náà ni. àwọn kọ̀lẹ́kìyà àbí ànábì a máa wà ànábìà ànábìà máa ṣèṣe sí báyìí súnà náà ni wọ́n máa ń pe gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà oní hadith torí wípé àwọn àlùfáà oní hadith wọ́n kó gbogbo nǹkan tó so máa nábì wọ́n kó tányáyá kí ló fà á torí pé iṣẹ́ táwọn fẹ́ ṣe òun náà ni ìwádìí nípa nǹkan tó ní ń ṣe pẹ̀lú ànábì yálà a mú ẹ̀sìn bẹ̀ ni àbá àti ẹ̀mẹ́sìn bẹ́ẹ̀ gbogbo tó bá ṣàtìrìnlẹ̀ tó ìṣàfitì rẹ̀ sọ́dọ̀ ànábì bá tìrìnlẹ̀ ká kọ́ ká gbà wá ká dè é mọ́lẹ̀ iṣẹ́ tí àwọn àlùfáà oní hadith tí wọ́n fẹ́ ṣe nìyẹn kọ́lọ̀ ń bá ní sanwó lẹ́sàn lórí iṣẹ́ wọn yẹn sì yọ gan iṣẹ́ wọn yẹn ó kún gan ó kún gan torí pé gbogbo ẹ̀ pátápátá náà ló ní wúlò ẹlòmíì lè máa wòye pé kí ló àti ewu tó ní ká tó máa sọ pé tá bá rẹ́rìn-ín báyìí lẹ́rìn-ín ànábì máa ń rí ibi tá a ti máa ń fa ní rẹ̀ níjọ́ tẹ́nìkan bá lálàá tó bá lóun òun rí ànábì kódà ànábì rẹ́rìn sí mi sẹ́wọ̀n pé tá a bá ti mọ̀ ròyìn bá ànábì ti ń rẹ́rìn á béèrè lọ́wọ́ ẹnìyẹn pé sọ bó gbà tá ànábì rẹ́rìn bó ló ṣe rí bó lẹ́rìn ṣe rí tó bá ti wá sọ tó bá ti yàtọ̀ sí yìí ti ń bẹ lákọọ́lẹ̀ nínú ìwé súnà àwọn àwé tí wọ́n de súnà mọ́ àní ẹ̀rín ànábì kan nìyẹn kódà bá ànábì ti mọ ìgbé ọ̀rọ̀ kalẹ̀ ànábì gan àwọn àfáà súnà wọn tún máa débẹ̀ pé téèyàn bá ti sọ̀rọ̀ kan tó bá là ànábì ló sọ kódà kan tó wá di pé sólálá ṣé ìsinádùú rẹ̀ ó gbádùn àbí ò gbádùn látara ọ̀nà ìgbàsọ̀ ọ̀rọ̀ ń wọn ni ànábì yẹn sọ̀rọ̀ báyìí kọlọ̀ọ̀bá nìkan wọn lẹ́sàn-án lọ́ọ̀rẹ́ fún gbogbo ẹ̀ ló láǹfààní gbogbo ẹ̀ pátápátá òun kódà ńgbà míì wọn á sọ fún wa débi pété ànábì bá bínú tán bẹ́ẹ̀ ijú rẹ̀ ti máa ń rí ó tún sọ fún wa. wọn kọ kalẹ̀ gbogbo ẹ̀ ní wà lákọọ́lẹ̀ ńgbà tó bá ń sọ̀rọ̀ nípa samailul muhammadiya gbogbo àwọn nǹkan tó kó ìṣesí gbogbo tó so máa nábì níṣesí tó kó sínú wọn á tún sọ gbogbo yìí náà. so sunna lọ́dọ̀ àwọn àlùfáà ònìyẹn tí wọ́n já wọn àfọ̀ ní hadith tọ́lọ́dọ̀ àwọn àlùfọ́ onífíkì àbáwọn afọ́ ní usulul fiqh àwọn sọ fún wa pé n táwọn fẹ́ náà làwọn ó kàn sọ fún wa nítumọ̀ sunna èdè n táwọn need náà wọ́n sọ n táwọn sì ní ìdí ojú mẹ́ta náà lọ. torí pé iṣẹ́ táwọn fẹ́ ṣe ni ká fi ìdájọ́ òfin rinlẹ̀ ká fi ìdájọ́ rinlẹ̀ tó jẹ́ tòfin Islam so ibi nǹkan mẹ́ta la sì ti lè rí ibi méjì tó gbẹ̀yìn yẹn àní mú bẹ́ẹ̀ so àárín níbi ọ̀rọ̀ tá àárín níbi ń tà nábì ṣe fún rẹ̀ àbí ń téèyàn ṣe àbí ń téèyàn kan sọ tà nábì fọwọ́ sí wọ́n ń pè ní tẹ̀tírì. tó táwọn bá sọ súnà fún wa àwọn sọ pé ma udifa ila nabiyyi sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqrir. àwọn ò dárúkọ nǹkan mẹ́ta ni pé àwọn nǹkan tí wọ́n bá fi ti sọ́dọ̀ nábì lọ́rọ̀ tà nábì sọ níṣẹ́ tà nábì ṣe ní téèyàn kan sọ àbí téèyàn kan ṣe tànàbí yìí sì fi rinlẹ̀ tànàbí ò takò àbí tànàbí gbà wọlé wọn á ní súnà náà ni. kí n fún alápẹ̀rẹ̀ kan níbí ìpìlẹ̀ irun tí à ń pè irun pípé tá à ń pè ní pé allahu akbar allahu akbar ìpìlẹ̀ ibi tó ti wá kìí ṣe wípé ànábì gangan kìí pé jibrilu ó mú dàrẹ́tì fún ànábì sallallahu alayhi wa sallam rárá. ìkan nínú sàhábà radiyallahu anhu olólàlà lẹ́yìn ìgbà tí wọ́n péjọ ṣèjíròrò lórí wípé ìgbà tásìkò òun bá tó bù ó làá ṣe máa jẹ́ làá ṣe máa fúnra wa mà wípé àsìkò òun tó àwọn èèyàn móríṣiríṣi àbá wá ó ń bẹnu wọn tó mú àbá wá wípé ẹja máa fan fèrè ìṣesí àwọn yahudi ànábì ni kò tẹ́ lọ́rùn mi ò sojú kòkòrò ẹ̀ torí pé nípa ànábì máa ń jìnnà sí jù náà ni pé káànábì ò ṣe kankan nínú ìsìláàmù kó wá fara pẹ́rù tiwọn ànábì sá fún gan ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ànábì sá fún sallallahu alaihi wa sallam. àwọn ẹgbẹ́ tí wọ́n máa rà wáyé pé kò lè ẹjẹ́ á wá aago tí yẹn ò bá wọlé aago gbọ̀ngàngbọ̀ngàn yẹn tásìkò ní báyìí tó káwá ní máa lo gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn àwọn tó bá ti gbọ́ sí mọ̀ pé àsìkò òun tó ànábì ni kò tẹ́ mi lọ́rùn mi ò fẹ́ràn ọdún kan báwọn ànábì bá dànù torí pé ìjíròrò ni wáhàyí ò wá wípé ṣe tí wáhàyí bá wá pé ṣe ànábì ò ní ṣe kí ni kò ní gbà dànù ṣùgbọ́n wáhàyí ò wá ànábì ló jíròrò pé ajá wà kankan ká máa fi ṣàpẹrẹ ẹ̀rí tó ń gbà tí wọ́n mú wá ní ànábì ṣe kí ni ànábì gbà dànù the same eh, irú irú ìdí tànàbí fi gbá kàkọ́kọ́ dànù náà ló fi gbá tẹ́lẹ̀ kejì náà dànù. wọ́n tún mọ̀ràn mi wáyé pé kásìkò ní bá ti tó ká máa dáná kó kẹ́ kó máa jó bulabula àwọn mùsùlùmí tó bá ń rí ó sì mọ̀ kásìkò òun tó ni. ànábì ni kò tẹ̀mí lọ́rùn torí pé àwọn tí máa ń dáná tí wọ́n máa ń jó káàkiri iná àwọn màjúsí ni àwọn olùbọ́ná. ànábì gbá yẹn náà dànù ànábì gba yòó náà dànù tó báyìí pàdé ìbá gbà wọlé níjọ́ náà lọ́hùn ni tọ́lọ́hùn ọba òsì kọ́ yóò dòfin lónìí àmọ́ nǹkan máa jọra àwọn púpọ̀ gbàtà náà bá gba aago gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn ni à àwọn ló máa fi wá sẹ̀rí pé àwa táwọn mùsùlùmí ìlànà kan láàrin díẹ̀ díẹ̀ la fi yàtọ̀ sí ara wa tó bá jẹ́ pé fèrè náà làwọn náà wọ́n pàá fún pàá fún náà wọ́n tó ìlú nìkan la rí lónìí ara àwọn èèyàn tún gbé fèrè náà wọlé pé àtàbà ah, fi ń fa fèrè kírun a lè máa fa fèrè sàzíkìrì náà ó tún gbé yẹn náà wọlé. tòun ti gba gbogbo ohun tó sọmọ lánàá àwọn tí wọ́n jẹ́ kékeré ní ànábì gba àdànù pátápátá. wọ́n wá túká lẹ́ni tí wọ́n sì ń ronú wípé èwo làwọn ó ṣe. bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́mọba nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ló lọ làwọn sàhábà náà túká ẹni tó sùn ó tó wá sùn kó tó wá lálàá ó wá rí ẹnìkan lójú oorun tí òun gbé agogo dání ẹ̀rí ó gbé agogo dání ó wá jọba pé arákùnrin yìí dákun ta agogo ọwọ́ rẹ̀ yìí ta fún mi kì í ta gbọ́ ọwọ́ agogo gbọ̀ngàn gbọ̀ngàn yẹn ni ó ní ta fún mi ìyẹn ni àkìló fẹ́ máa fi ṣe ó ní mo fẹ́ ká máa lù ú nígbà tí àsìkò òun bá tó tá a bá fẹ́ kírun ká máa lù ú gbọ̀ngàn gbọ̀ngàn káwọn yẹn lè máa mọ̀ pásítọ òun ti tó ká lè máa wá kírun ni. ẹni tí òun bá sọ̀rọ̀ ò ní ṣé kọ́ ẹ ní nǹkan mi àwọn gbólóhùn tẹ́ máa sọ tó yá pé ó lóore ju kẹ́ ẹ máa lu agogo lọ ẹ wò tọ́ sọ́nà ọlọ́run ìlóore ibẹ̀ yẹn kì í ṣe wípé tafadulu bẹ́yìn alxayira yìí nìkan o pé kí o nǹkan méje kí nǹkan méjì jẹ́ orí kó orí ìkan wá pọ̀ ju ìkan lọ́kọ́ ni ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n o kì í ṣe pé tó lóore jù lọ nítumọ̀ pé orí ni ìyóò náà kọ́ torí pé tí lárúbá sọ pé eléyìí lóore fún ọjọ́ eléyìí lọ lápèjúwe ń ẹni tí ń ṣeré àbẹ́ni tí ń kàn rojọ́ níta ń bẹ̀ wọ́n tá àwa ń ṣe àwa à ń ṣèdánilẹ́kọ̀ọ́ bíi kẹ́nìkan wá sọ fún níta wípé tó bá dẹ̀ wọlé tó lọ jókòó tó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe ó lóore fún ẹjú ẹjọ́ tó ń rò yìí lọ. sẹ́mọ̀ wípé kò sọ fún wa yìí pé méjèèjì jọ lóore bọ̀tẹ́lẹ̀ ló lóore jù irú ẹ̀ náà wà nù gbólóhùn pípé yẹn pé as-salatu khayrun minan nawmi lásìkò yẹn ni téèyàn ń sùn tí àsìkò òun ti tó táwọn á pè irun asubáàbù tí wọ́n á sọ fún wa pé irun lóore ju oorun lọ lásìkò yẹn sóore lo oorun lóore rárá ni kò lóore rárá so kò túmọ̀ àtàfádùn bẹ́ẹ̀nà xọ̀ìrẹ́yìn kò túmọ̀ rẹ̀ pé méjèèjì lóore àmẹ́lẹ̀ pọ̀jù rárá pé eléyìí ló lo eléyìí gangan lójúlówó ntójú oore tó dáa jùlọ. sọ́ọ́bà ń sìn ó dábẹ́ kọ́ mi nígbà tó ti kọ́ ọlọ́run ní kó ha làwọn bá sọ fún wa pé nínú táàfin máa ń ma àlá òdodo ni pé lára àmì kì í ṣe yẹn nìkan àmọ́ lára àmì ni pé téèyàn bá la gbogbo ohun téèyàn bá la lójú oorun yẹn téèyàn bá jí èyí ò rántí gbogbo ẹ̀ pé lára àmì táàfin máa ni gbogbo ohun téèyàn bá la lójú oorun yẹn yóò rántí gbogbo ẹ̀ lára àmì táàfin máa pé alẹ́ eléyìí àlá òdodo lélẹ́yìí ni yíṣe ṣe pé yín sẹ́ẹ̀fẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ti miss yóò ti sọnù kó tó jí nígbà tí ó bá fi jí báyìí kò ní rántí ọ̀pọ̀lọpọ̀ mọ́ tó lára táwa fi mọ̀ pé àlá yìí àlá òdodo ni òun náà ni pé gbogbo ohun tí èèyàn bá ń la èèyàn rántí ẹ̀ tó sàhábà tó lára ẹ̀ lójú oorun tí ẹni yẹn kọ́ pé tẹ ẹ bá fẹ́ pèrun ẹ máa sọ Allahu akbar Allahu akbar bó ṣe pè é fún yẹn tó fi pè é kanlẹ̀ tẹ bá tásìkò tẹ ẹ kírun ìlànà kejì tó tó fi wíyù náà fún ó sì rántí méjèèjì ó wá gbọ́dọ̀ ànábì lọ sallallahu alaihi wasallam nígbà tó jí báyìí ọ̀dọ̀ ànábì ló gbà lọ straight kan lọ bá ànábì ni pé mo mọ lálá kan àlá tí mo lá báyìí báyìí báyìí báyìí báyìí mà ní nígbà tó rọ àlá yẹn tán òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó sọ fún wípé àlá tó lá àlá òdodo ni àmọ́ irun yẹn ìwọ kọ́ ni wàá máa pè é lọ dúró sẹ́gbẹ̀ẹ́ Bilal kó o máa wá wí kí Bilal ó máa wí sókè wọ́n máa pè é fún lẹ́yọ kọ̀ọ̀kan kí Bilal ó máa wí sókè. fàánìgbà tí wọ́n ń pè irun yẹn òun náà ni Sayyidina Umar àbí nkankan Sayyidina Umar náà ni ó wá òun náà bá ń bọ̀ lẹ́ni tí ń wọ asọ́nlẹ̀bọ̀ àwọn míì tún máa ń lo yín lẹ́rìí pé ẹ́ Umaru náà wọ asọ́nlẹ̀ ara o kò wọ asọ́nlẹ̀ o ẹ mà fún wọn máa ń rò rò ń gbà yẹn ni ìró ló kọ́mọ̀ tí wọ́n máa ń ró so téèyàn bá sì dìde pàjáwìrì tó bá rúrò payapaya sẹ́mọ̀ pé etí rẹ̀ ó ṣe kí ni ó gbà á lẹ̀ tó bó ti gbọ́ sán pèrún òun ò tiẹ̀ mọ̀ bóun tiẹ̀ ń wọ́rò lẹ̀ bóun ò wọ́ ìró tó ń ro mọ́ra lé sáwọn sáà ń gbọ́dọ̀ ànábì lọ ní ọ̀dọ̀ ọkàn rẹ̀ ọ̀dọ̀ ànábì ló sáà wà ah, irú táwọn wílé mi náà mo lálàárù rẹ irú nǹkan ìgangan mo fi lálàá mọ́jú. níta wọn fẹ́fà yín bẹ́ẹ̀ ni pé a ní téèyàn kan tó sọ káàdínàbí gbà wọlé kan máa ń pè ní sunna náà náà máa ń pè tẹkírìr so irú yẹn ni ànábì fọwọ́sí àbí fọwọ́sí jama tá a bá fẹ́ kó tiẹ̀ lé ni ṣé àwa ta gẹ́gẹ́ bí mùsùlùmí a máa kó tiẹ̀ pé irun tá à pè ń ga ànábì kan ló gbà wá tá a sọ bẹ́ẹ̀ ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ ti wọ aláìmọ̀kan láàrin wa nìyẹn ó ti tọ́ka wípé mùsùlùmí aláìmọ̀kan lélẹ́yìí àbí àáfàá aláìmọ̀kànlélẹ̀. torí pé tí àtẹ̀yìn kan bá sọ fún ànábì àbí èèyàn kan ṣe é lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tánábì bá ti lè gbà á wọlé ẹ̀ ní sọ pé ẹni tó wá ṣe é tó ṣe lọ́dọ̀ ànábì yẹn ló mú wá mọ́ kálẹ̀ fi ti ṣe lọ́dọ̀ ànábì ni torí pé tánábì ò bá gbà á wọlé kò lè jẹ́sìn kò lè wọlé so gbígbà wọlé òun ló sọ ọ́ di ti ànábì ọ̀dọ̀ ànábì làwọn máa wá fi tì sí tó ká sọ pé ànábì kan ló mú wá ẹnìkan ló lálàárí ànábì náà ló mú wá rúpé tí o bá kọ̀rẹ́kì ànábì ò ní gbà wọlé tánábì bá ti gbà wọlé náà tí ó kọ̀rẹ́kì lọ́dọ̀ ọlọ́run ànábì ò ní kú tọ́lọ́run bó fi yí padà pé eléyìí tẹ eléyìí tó tó gbà wọlé yìí kò kọ̀rẹ́kì torí kọ́lọ́run ọba máa ń gáìdì àwọn ànábì rẹ̀ ó sì máa ń tọ́ wọn sọ́nà sòtórí ẹ̀ ànábì ṣe bẹ́ẹ̀ ó kú kò sí yí padà fún eléyìí túmọ̀ sí pé ara ẹ̀sìn ni ojú ayé ànábì ló ti wà bẹ́ẹ̀ ànábì náà ló mú wá nìyẹn sọ ẹni tí gbogbo nǹkan tá a bá ti rí tó bá ti jọ orú àwòrán báyìí súnà ni wọ́n máa ń pè tẹ́bá ti ráfà tí ti sọ pé alátẹ̀lẹ̀ yìí ń ń pè tá ànábì ló mú wá ni ẹ̀sọ́ fún pa ànábì ló mú wá wọ́n má bàa jiyàn fẹ́ nìkan ló lára sọ fún pé ànábì ni wọ́n á ní irọ́ ni òrí olódo ó tún láàdẹ́bì ni ṣé wo mọ̀ fẹ́ nìkan ló lálàá ni wọ́n ìwọ́jú pé aláyẹ̀ta ló ń rọ fún tó bá la ànábì nígbà tó wá rọ aláyẹ̀fà ànábì sí ànábì gbà wọlé ní àbá ànábì gbà dànù tó bá la ànábì fọwọ́ sí ni ẹ̀ náà ló fi jẹ́ pé ànábì ló mú wá torí pé gbogbo nǹkan ànábì bá ti gbà wọlé lójú ayé rẹ̀ súnà náà ni wọ́n máa ń kà á kún ẹ̀yìn ní kì í ṣe súnà so ọ̀rọ̀ kàn níyànjú ní agbègbè yẹn so tí wọ́n ń pè ní súnà gẹ́gẹ́ bí ti àwọn àlùfáà wa ń ta fàá sí nìyẹn ní alimami Ahmad rahimahullah wọ́n ní wọ́n sunnatu indana nta ń pè ní sunna lọ́dọ̀ tiwa o lọ́dọ̀ tiwa àṣàrò rasulillah sallallahu alayhi wa sallam wọ́n lòun náà ní tó bá wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba tó bá ti wá látọ̀dọ̀ ànábì sunna ni o yálà ànábì sọ ni àbá ànábì ṣe ni àbá ń ṣe àbá ń sọ ànábì gbà wọlé bá sà ti jẹ́ pé ànábì ló ọ̀dọ̀ ànábì ló ti rinlẹ̀ nínú islam sínú islam sunna ní lọ́dọ̀ tiwa o tó tá a bá ń sọ pé sunna ìyún là ń pè ní sunna bákan náà eléyìí jẹ́ ìtumọ̀ fún táǹpè ní sunna as-sunnatu indana àṣàrù rasulillah sallallahu alayhi wa sallam náà làwọn àlùfáà mi máa sọ pé màá ń sirọ̀ an nabiyyi sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n lóhùn méjèèjì yẹn ọ̀rọ̀ méjèèjì yẹn àgbékalẹ̀ wọn rírọ àgbékalẹ̀ wọn yàtọ̀ ṣùgbọ́n tuma kan náà ni. tí ẹ̀ka bá ní asúnnẹ̀tù ìdáná máa ó sọ̀rọ̀ àní nàbí àwọn asúnnẹ̀tù máa ó sọ̀rọ̀ àní nàbí tí tí wọ́n bá gbà wá látọ̀dà nàbí ní jẹ́ súnnà tí ẹnìkan sọ pé asúnnẹ̀tù àtàrù rasulillah ìtumọ̀ kan náà ni méjèèjì náà ni tó bá wá látọ̀dọ̀ wasallam so aṣọ máa pé tó máa wá látọ̀dọ̀ ànábì ìran márùn-ún ni lọ́dọ̀ àwọn àfọ ní hadith ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfọ ní usulul fiqh àwọn àfọ àkókẹ́ lò láti mú ìdájọ́ òfin ẹ̀sìn wá nú ẹ̀ mẹ́ta làwọn ó mú wá ni wọ́n pè torí pé mẹ́ta yẹn nìkan làwọn nìkì wọn à nídìí ju mẹ́ta yẹn lọ ṣùgbọ́n ordinary nínú Islam gbogbo márààrún yẹn náà la níkì torí pé márààrún yẹn náà àwọn méjì tó kù náà yóò padà níbi tá a ti padà ní bùkátà sí i láti fi mọ òdodo àbí irọ́ níbi àwọn nǹkan mi ṣùgbọ́n àwọn àfọ onífíkì tán fẹ́ sọ pé haramu lélẹ́yìí wájibu lélẹ́yìí sunna lélẹ́yìí eléyìí haram eléyìí halal eléyìí mubah mẹ́ta náà ni wọ́n ní dì ń bẹ̀ so eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ kábàá ti máa ti ń jẹ́ sunna bóò ni sunna ṣe jẹ́ sí alukur'an bóò ni súnà bóò ló ṣe jẹ́ sí alukur'an so eléyìí náà nínú tí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé rẹ̀ ni so al-imam ahmed ní wàsúnnàtú tùfàṣìrù alukur'an wàsúnnàtú tùfàṣìrù alukur'an súnà máa ń ma alukur'an súnà máa tu alukur'an ìtumọ̀ eléyìí òun ni wípé nínú ìlànà tá à ń gbà fi tú àlùfáàní láti gbọ́ èròǹgbà ọlọ́run ọba adẹ́dáyé lórí ọ̀rọ̀ tó bá sọ lára rẹ̀ ni wípé ká lo ọ̀rọ̀ ànábì fi túmọ̀ alukur'an ká lo ìntà ànábì ṣe ká fi túmọ̀ alukur'an ká lo ohun tí wọ́n fi ṣe àbí tí wọ́n sọ lásìkò ànábì tá ànábì sì mọ̀ sí tànàbí ó sì takò àmì tànàbí fìrìnlẹ̀ káfi tútù ma alukur'an sọtọ́ bá sọ fún wa pé káfi súnà tú alukur'an á padà sí di ìtumọ̀ súnà ìpìlẹ̀ yẹn ni náà ló fa kọ́lọ́mbà ní Ahmed so wọ́n kọ́kọ́ sọ túmọ̀ súnà ká tó wá sọ iṣẹ́ tá a fẹ́ lo súnà yẹn fún tí túmọ̀ sí pé tá sọ pé àá súnà tú alukur'an ìtumọ̀ rẹ̀ ni pé n tẹ́ẹ̀tì tó alukur'ani nínú tó wá látọ̀dọ̀ ànábì ó lè jẹ́ ọ̀rọ̀ tá ànábì sọ gangan ó sì lè jẹ́ bá ànábì ti ṣe nǹkan ó sì lè jẹ́ tí wọ́n ṣe tá ànábì fi rinlẹ̀ gbogbo ẹ̀ náà ni máa ń tó alukur'an torí pé gbogbo ẹ̀ sunna náà ni. gẹ́gẹ́ bá a ṣe má pèjúwe kan wá ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an wípé. أعوذ بالله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله بالمفعل بين إذا نودي للصلاة من يوم الجمعة ثم بقرن لجو الجمعة القرآن يصبع تقرن فوا القرآن يصبع في عام قرن ó jẹ́ àmọ́ yìí pé wọ́n máa ń ṣùgbọ́n bó gbólóhùn wo là á wí bó là á ti pinnu yẹn ẹ̀ lè rí i nínú alukur'an torí àwọn tí wọ́n sọ pé kò sí ti ń jẹ́ hadisi má wulẹ̀ pinnu kódà bó bá ń tú sí yorùbá náà kò sí nínú alukur'an náà tó ń tú sí yorùbá yẹn náà sí nínú alukur'an àbó ń ṣe kọ́ mà ń tó ń wí tó ń tú sí yorùbá àwọn àbédèmíhùn náà kò sí nínú alukur'an. so ọlọ́run já mọ̀ yìí pé tí wọ́n bá pèrún tí wọ́n bá pèrún lọ́jọ́ júmọ́à fas'au ila zikrillah ẹ pa gbogbo ntẹ́ ẹ bá ń ṣe tì ẹ lọ gbọ́ khutuba tí wọ́n ṣe tán tí wọ́n fi kírun ẹ lọ gbọ́ khutuba ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún wa. kí afẹ́yẹ ló ń bi ọ̀rọ̀ yìí oní pé ńgbà táwọn kùránì sọ pé tán bá pèrun kùránì jáàmù kan máa ń pèrun ṣùgbọ́n kùránì ò sọ bá a ti pèrun fún wa. ìbò láti wá gbàgbọ́ yé bá a ti máa pèrun jàmáà gbọ́dọ̀ àti gbọ́ yó inú súnà inú súnà tó yẹn ní ìtumọ̀ tí alimami ahmed sọ pé asúnnàtú tó fásirò alukur'an súnà máa ń tútùmọ̀ alukur'an súnà ó máa ń tú alukur'an. tókè tẹ̀yìn bá lo súnà papọ̀ máa alukur'an ni kò ní rẹ̀ kankan gbé déwájú ọlọ́run ọba yẹn la nabi sallallahu alayhi wa sallam fi sọ fún wa wípé utitul qur'ana wa mithlahu ma'a qur'ani nìkan kọ́ lọ́wọ́ ọba fún mi wọ́n ọjọ́ ń ṣe ọlọ́wọ́ ọba anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó o bá lérò pé alukur'ani nìkan lọ́wọ́ fún anabi anabi ní kur'ani nìkan kọ́ lọ́wọ́ ọba fún utitul qur'ana wa mithlahu ma'a wọ́n fún mi ní alukur'an wọ́n sì tún fún mi ní irú rẹ̀ pẹ̀lú rẹ̀ bá anabi ti sọ nìyẹn. tó tó nípa ní bùkátà sí ìkejì náà àwọn àfáà sọ fún wa pé ìkejì náà ni sunna. ìgbà tọ́lọ́wọ́n bá bá wọn ìyàwó òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́n bá bá wọn sọ̀rọ̀ wípé ẹ máa farabalẹ̀ láti máa gbọ́ nǹkan tí wọ́n ń kà nínú ilé yín sínú tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ tí ṣe alukur'an ẹgbọ́ kẹsì gbọ́ àti hikma ọlọ́run ọba tún sọ gbólóhùn hikma hikma yẹn àwọn àlùfáà tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá tu gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ àwọn salaf mina sọ̀hábà mina tabi'in wọ́n ní hikma abẹ̀yẹn náà ní sunna wọ́n ní sunna nìyí so anabi sallallahu alayhi wa sallam àwọn tó fi ṣàlàyé ẹ̀sìn ọlọ́run ọba àbí bó ti ṣe nígbà mi àríkó jíṣẹ́ ọlọ́run ọba ó sọ fún wa pé sallu kama ra'aytumuni usalli khudhu anni manasikakum ọlọ́run ọba ní kẹ́ kírun ẹ máa wò mí bí n bá ṣe ń kírun ní kẹ́ ṣe máa ṣe kíni kẹ́ ṣe máa kí. tó irun wa pẹ̀lú tá ànábì sọ́mọ́ ẹ pé sọlù kàmáàrọ̀ àìtùmọ́ ní òsọ̀lì bẹ́ẹ̀ bá ṣe rí tí mò ń kírun náà ni kẹ́ ẹ ṣe máa kírun. eléyìí ti kó nǹkan tó pọ̀ sí inú láti bẹ̀rẹ̀ ẹ̀rùn wa dé parí mọ́ bá ṣe láànábì máa ń ṣe àwa náà máa ṣojú kòkòrò ká ṣe. wọ́n láànábì ń ká wáyà àwa náà ká tọ́ bá ní dáwọ́lẹ̀ ni àwa náà máa dálẹ̀ a máa sọ àwọn nǹkan gbogbo tọ́lá ànábì máa ń ṣe láàárín a máa sọ. a máa sọ torí pé a fẹ́ kírun wa bá anabi ṣe máa ń kí sallallahu alayhi wa sallam. ọlọ́run ní ká ṣe hajj anabi ṣe hajj ní anabi sọ fáwọn yẹn pé khudhu anni manasikakum khudhu anni manasikakum. iṣẹ́ hajj yín tẹ́ ṣe ẹ wò ó látara mi ẹ máa wo bí má ṣe ń ṣe ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀. sọ àwọn tàfàṣìlù kẹ́ ẹ ṣe níbi iṣẹ́ hajj o kò complete inú alukur'an ọlọ́ni sọ̀rọ̀ ìkàsí sáàyù láàyè ní o lè sọ̀rọ̀ arafa eh, ń bọ̀ but kàfàsí ló kéde òun ànábì ló ṣàlàyé rẹ̀ ó sọ ọ́ lọ́rọ̀ ó ṣe é ní ṣìṣí. so eléyìí jẹ́ àmọ̀ wípé sunna gẹ́gẹ́ bí àwọn àlùfẹ́sì ṣe máa ń sọ bí imam ahmed náà ṣe sọ ń bí náà ní wípé asunnatu tufassiru al-Qur'an sunna máa ń tútù máa al náà ló fà tó fi já sí mùsùlùmí gidi kì í máa kó kì í máa kó yẹn tá à ń pè ní súnà kì í kó yẹn kéré torí pé tíyẹn bá ti kó yẹn súnà kéré kò ní rí ìsìláàmù rẹ̀ gbọ́yé. alimami ahmad rahimahullah wọ́n ní wàhíyà dalailul wàhíyà dalailul qur'an wàhíyà dalailul qur'an. dalil ìtọ́ka jámù rẹ̀ ní dalail àwọn ẹni tí ó tọ́ka yín láti sí àgbọ́yé tí kùránì ń sọ tí ó jẹ́ kẹ́ gbàgbọ́yé alukùránì tí ó tọ́ka yín pébi tí kùránì ní kẹ́ ẹ lọ rèé ibi yìí ni kùránì ní ẹ gbà ibi yìí ni kùránì sọ pé ẹ dúró báyìí ni kùránì ṣe ní ẹ dúró súnà ni. ọlọ́run bá ní idha qumtum ila salat idha qumtum ila salat ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ nínú alukur'an tẹ́ ẹ bá dìde dúró láti kí ìrun. níbo mi ọlọ́run ọba ní wa qumu lillahi qanitin ẹ dúró fún ọlọ́run ọba Allah qanitina lẹ́ni tí ń jọ́sìn lẹ́ni tí ń jọ́sìn fún ọlọ́run ọba Allah. so ìdúró yẹn bó láti dúró rẹ̀ ìdúró tọ́lọ̀ wọn bá sọ nípa rẹ̀ òun súnà ní oṣù kínní òun ní ojú rẹ̀ fún wa. as-sunnatu dalailul Qur'an ìtọ́ka alukur'an pé ibi tí kur'an ń sọ fún ọ bó ṣe ní o ṣe ní súnà ní o tọ́ka wá sí. tòlópa tó já pé àyíkó yẹn tá ń pè ní súnà kéré bóyá ká sọ̀rọ̀ onígbọ́lọ́ mi ní táwọn afá ń pè ní súnà bí náà ní hadith. bọ̀tán bá ní hadith nígbà míì àdìsí ó tó fẹ̀ ó tó tóóró ìtumọ̀ tó tóóró rẹ̀ ni ká ní ọ̀rọ̀ ká ní ọ̀rọ̀ ìtumọ̀ tó fẹ̀ ni ní tó wá látọ̀dọ̀ ànábì torí pé tó wá látọ̀dọ̀ ju ọ̀rọ̀ nìkan lọ tó kódà bá ò sọ téèyàn ṣe tí ò tí ò ẹ̀ ìgbà míì èèyàn lè ṣe nǹkan mí níwájú ànábì ànábì adé rẹ́rìn wá làwọn yìí pé ìrẹ́rìn sí nǹkan ó túmọ̀ kankan ìtumọ̀ rẹ̀ náà ni pé inú èèyàn dùn sí ti ẹnìyẹn ṣe èèyàn ò takun tẹ́nìyẹn ṣe ẹ̀ sì bá alákọ̀ọ́lẹ̀ pé táwọn afá bá fa ọ̀rọ̀ kan lọ àbí tí wọ́n bá fẹ́ mú ìdájọ́ nǹkan kan bá fi rinlẹ̀ wọ́n á fẹ́ mú ẹ̀rí wọn ni pé ẹnìkan ṣe níjọ́ kan bẹ́ẹ̀ ni ẹ ti rí dẹ̀ bú sẹ́rìn ẹ̀rí náà nìyẹn fa ìtumọ̀ rẹ̀ ni pé so ìbúsẹ́rin tá ànábì búsẹ́rin wà ànábì ti gba nǹkan yẹn wọlé nìyẹn ìgbà náà lẹ́dẹ̀ ti rí ńgbà míì sẹ́yìn kan ó ṣe nǹkan mí ńgbà míì ní sójú ànábì ó kéré lọ́wọ́ bá ti rí i pé ojú ànábì ti yí padà sójú ànábì bá sì ti yí padà sí nǹkan wọn ti mọ̀ pé nǹkan yẹn kò bá a mu ni sójú àbá ànábì ti sọ̀rọ̀ pé kí ló dé fi ṣe eré eléyìí pé wọ́n kàn rí i pé lásìkò tí iṣẹ́ yẹn ń lọ àbí tọ́rọ̀ yẹn ń ṣẹlẹ̀ ìṣesí ànábì change wọ́n ti mọ̀ yìí pé nǹkan yẹn ó ti di ọ̀ràn wọ́n á tètè jáwọ́. àwọn fóòtù tó mú wálẹ̀ rí wọ́n á tún fẹ́ mú irú nǹkan bẹ́ẹ̀ wá ń gbà mí tán fẹ́ takò nu tíra á dẹ̀ mú wá pé ẹnìkan ṣe àbí kíní kan ṣẹlẹ̀ ojú ànábì kọ́rẹ́ lọ́wọ́ ẹ pé kíní yìí kò wọlé ni. so tabani hadith onítùmọ̀ tó tóró náà ní ká pè é lọ́rọ̀ tabani hadith onítùmọ̀ tó gbòòrò náà ni ká pè ní tó bá wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n sunna sunna ìtumọ̀ rẹ̀ gbòòrò nínú ṣẹ̀ríà òun náà ni pé gbogbo tó wá látọ̀dọ̀ anabi pátá tó jẹ́ ìlànà anabi lórí islam so eléyìí nínú tí alimami ahmed rahimahullah ta'ala tí wọ́n sọ ni. a rí pé ká lè wípé sunna ó máa túmọ̀ alukur'an fún ayé sì máa ṣàlàyé rẹ̀. ọlọ́run ọba sọ nínú alukur'ani gan fún rẹ̀ nínú sọ́rọ́tù nìsa àyà ninety five olùwàwà allah subhanahu wa ta'ala ni wa anzalina ilayka wa anzalina ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim olùwàwà ni àwọn ọlọ́run ní sọ́rọ́tù nahal àyà forty four sọ́rọ́tù nahal ọlọ́run ọba ni wa anzalina ilayka dhikra. àwọn ọlọ́wọ́n ọba sọ alukur'ani kalẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ torí pé lára orúkọ alukur'ani náà ni azikro ọlọ́wọ́n ọba ní àwọn ọlọ́wọ́n ọba asọ alukur'ani kalẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ torí kíni ọlọ́wọ́n ọba wa sọ di ntòfà olùwọ́ba ní létòba yìí náà lè náà máa nù zila ilayhim kó lè bá a ṣàlàyé ń táwọ ọba sọ̀kalẹ̀ fún àwọn èèyàn fún wọn kó lè bá ṣàlàyé fún àwọn èèyàn ohun tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wọn. ó túmọ̀ sí pé alukur'ani yẹn ọlọ́run ọba ò sọ lílo rẹ̀ kalẹ̀ fún ànábì nìkan tí ànábì àti kà á fún ọ yá wọ́n ní kó máa lọ rárá. bí ọlọ́run ọba sọ kalẹ̀ fún ànábì ní kánábì lè ṣe àlàyé ẹni tó lu ọba yẹn. ọlọ́run ọba ò sọ pé lè tẹ́ kọ̀rọ̀ à á ó lè tẹ́ tuluwà kó lè bá a kà á àlẹ́ yìí sí wọn létí ọlọ́run ọba ò sọ yẹn so ọlọ́run ọba létu báyìí náà lè nàásì máa nù zila ilé yẹn ọlọ́run ọba sọ pé lè tẹ́tù wà lè nàásì máa nù zila ilé yẹn àwọn lè tẹ́kọ̀rọ̀ àlè nàásì máa nù zila ilé yẹn tó bá jẹ́ pé tọ́lọ́run ọba sọ nìyá ni káàná ibi kan kàá lánìí kàkà fún wa àníbi àlàyé ṣùgbọ́n tó lu ọba sọ létu báyìí náà lè nàásì ni tọ́ba ní báyìíjànà ó wá látara bayan àbí látara bayan nǹkan pè ní bayan náà ni kéèyàn explain ẹ ẹ ẹ àlàyé àlàyé náà ń pè ní bayan àlàyé lẹ́sìn máa rí ẹlòmíràn ti ń tako súnà yìí nígbà tí wọ́n bá kí ní oríkì wọn ní sọ́híbù albayani sọ́híbù albayani àfa alálàyé ẹnì pẹ̀lú tó máa pèlè aláláyè kò kàn ní kàǹkan fún ọ kó kàn kó oúnjẹ nìkan yóò sọ tí ó fi yí ọ tó fi mọ tí wọ́n gbà lérò. sọ̀rọ̀ kan bá wá sọ fún anú alukurani gẹ́gẹ́ nu sọ́ràtù nahali aya forty four náà ni wípé àwọn ọlọ́run ọba sọ alukurani kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam litubayyina linnas la muta'allim àwọn afúnináwó sọ pé láàmù yẹn ò láàmù ta'lil. àwọn ọba jẹ́ àmọ̀ wípé ẹni tí ó ṣàlàyé rẹ̀ fún wa ní ta ni jàmọ́ ànábì tó bá ti wáyé pé ànábì ni ó ṣàlàyé rẹ̀ fún wa. ṣé ọlọ́run ọbọ̀ wa tọ́ ọ sọ́nà láti rí láti ṣàlàyé tí ó bèrè ń gbọ́ ọlọ́run ọba mu àbí òní tọ́ sọ́nà. ṣé ẹ̀dẹ̀ ni kọ́lọ́run ọbọ̀ sọ́nà pé tẹ́ ẹ bá fẹ́ kírun báyìí ni ẹ ṣe ẹ lè ṣàlùwàlá ẹlẹ́yẹ kọ̀ọ̀kan ẹ lè ṣe méjì méjì ẹ lè ṣe mẹ́ta mẹ́ta tọ́lọ̀ ń bá sọ tó bá sọ ọ́ lọ́rọ̀ sínú alukurani àmọ́ kàánà ni ìwọ́lọ́mọ bó sọ ọ́ báwọn ọlọ́nkà sọ pé tẹ́ bá fẹ́ kírun tẹ́ bá dìde kọ́ ẹ fẹ́ kírun ẹ má ti lọ kírun bẹ́ẹ̀ o ẹ kọ́kọ́ fọ ojú yín ẹ fọ apá yín ẹ pa orí yín ẹ fọ ẹsẹ̀ yín tẹ tó kírun ọlọ́run kà gbé kalẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àlàyé ànábì sallallahu alayhi wa sallam òjijì ọlọ́run ọba ṣàlàyé fún wa ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba sọ omi kalẹ̀ fún yín omi tó má láti fi wẹ̀ yín mọ́ bá a ṣe lo omi yẹn tá a fi máa fi ṣàfọ̀mọ́ ara wa wájú ọlọ́run ta ló ṣàlàyé ẹ̀ fún wa ànábì sallallahu alayhi wa sallam ànábì ló ṣàlàyé ẹ̀ fún wa. so gbogbo eléyìí ń já mọ̀ wípé ìtọ́sọ́nà ọlọ́run ọba ń bẹ lára àlàyé tá ànábì sallallahu alayhi wa sallam tó ṣe fún àwọn àlùmọ̀ náà ló fà tí mùsùlùmí kan kì í fi da hadíìsì kánò lópin ìgbà tó bá ti lè ní àlàáfíà torí pé ìsìláàmù tó ń ṣe ẹni tó lù wọ ọba rán láti wá yànnàná rẹ̀ náà ló sọ ọ́ ọ̀rọ̀ ni àbí ló ṣèṣe sí yẹn tó eléyìí nínú tí ó pàtàkì ká gbàgbọ́ yẹ ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sọ fún wa ní sọ́ọ̀tù nìṣà àyà ninety five láti lè dá wa padà sọ́dọ̀ ànábì náà ní sallallahu alayhi wa sallam ló bá ní fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul olùwọ́ bá ní tẹ́ ẹ bá ti ń fa nǹkan kan tẹ́ ẹ bá ti ń jiyàn lórí nǹkan kan tẹ́lẹ̀ ń sọ pé báyìí la ṣàlùwàlá eléyìí ní rárá bẹ́ẹ̀ kọ́ la máa ń ṣàlùwàlá báyìí ni eléyìí ní báyìí la ṣe máa ń kírun ẹnì kejì sọ pé rárá bẹ́ẹ̀ kọ́ la ń kírun báyìí ni eléyìí ní báyìí la ṣe ń wẹ̀wẹ̀ jànáàbà ẹnì kejì ní bẹ́ẹ̀ kọ́ báyìí ni ọlọ́run ọba ní ẹ má sọ ọ́ di nǹkan ọjà ẹ má jẹ́ ó tó nǹkan ọjà láti lè yanjú rẹ̀ pé ta lẹni tó ń gbà á ta tó ṣì nínú yín tí ó sì ní mú wàhálà wá ọlọ́run bá ní ẹ padà sọ́dọ̀ ànábì. farudduhu ila ẹ̀dá ọ̀rọ̀ ní padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹ lọ wo àyà kùránì kí ni àyà kùránì sọ nípa rẹ̀ tẹ́ ẹ bá ti rí sàn pé yìí kì í ṣe pé ẹ bá ọlọ́run kọ́ ọlọ́run ọba ń sọ mẹ́yẹn. ó lè ní ọlọ́run náà sọ pé gbogbo tẹ bá ti ń fà tí ò bá ti yanjú rúdú yìí lọ́la ẹ̀dá padà fọ́lọ́ ẹ̀dá padà fọ́lọ́ ẹ fi yín lẹ̀ alẹ́ni tó tu bẹ́ẹ̀ lọ́la sọ pé ojoojúmọ́ làwọn èèyàn ní ṣètọ́nù ní ọ̀gẹ́dì ọpọlọ àwọn èèyàn láti sọ wọn nù torí pé eléyìí nìkan kọ́ láyà tá a àwọn tí ó bàjẹ́ nígbà tó lọ́wọ́ bá lọ pé wàkálàmù àtìrẹ́sọ pé nù Musa ni o si gbe Allahu ni Allahu ní ló wà nípò fáìlì ńbẹ yẹn òun Musa sọrọ ọlọ́run sì yàn nàná rẹ pé tẹ̀kìlì máa ń lẹ̀ dàrú máa lójú kìí ṣe kìí ṣe bìlà àbí kìíní kan jákàjákùjà kìí ṣe yí wọn àbí kàlámù bìlà sọ́sùn máa ìgbẹ́ wà táwọn tó dàrú tó dé wá ní wa kallama Allah ní Musa Musa ló bá Allah sọ̀rọ̀ tí wọ́n dàrú tó ẹlẹ́dọ̀ lánàá kẹ́kẹ́ tó ọlọ́run nípa yín tàn ẹ̀zá tó fi ṣẹ́yìn farudduhu ila Allah ẹ̀dá padà fọlọ́hún wa rasul ẹ̀dá padà fánàbíyà ipá nàbí náà ló bá sọ wọ́n lè sọ̀sọ́ kú sọ yẹn kọ́lọ́mọjà ṣìnà ṣùṣùgbọ́n tọ́lọ́mọ bá tó pé ọ̀nà àbáyọ ń bẹ níwájú wa ọ̀nà àbáyọ àkọ́kọ́ ẹ dá a padà sọ́dọ̀ ọlọ́run ọba wà ati àti òjíṣẹ́ so ìtọ́lọ́run ọba sọ ń bí yìí rí i pé wáwù tọ́lọ́run ọba ló ń bẹ̀ ọba ò sọ pé rọ̀súùlì àbí kò ní súnmọ́ rọ̀súùlì ọlọ́ni wà rọ̀súùlì tó bá jẹ́ pé àyà ló bá kọ́kọ́ rántí kó ti tó bá yẹ pé hadith náà ló kọ́kọ́ rántí kó ti hadith tó bá ti lálàáfíà ó ti yanjú àlámàrí kẹ́ni ká pé ẹ̀jẹ̀ ẹ̀rí ẹ̀rí kò tiẹ̀ kọ́kọ́ kó ti àyà alukuran sẹ́yìn táwọn kìíní yìí ò fọ́n lé kò kọ́kọ́ ka àyà hadith ló lọ mú wa mú hadith wa ni sọ pé àyà ni ó kọ́kọ́ kó tó ọba ní ọba ló ẹ dẹ́rọ̀ yẹn padà sọ́dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ so làwọn afáàmì wọn sọ fún wa pé níbi mímú ìdájọ́ nínú kìtà nínú alukur'an àti sunna ìdá bákan náà ni bákan náà ni yálà hadithi ló sọ o qur'an ló sọ o hadithi ń bá ti jọrọ tó nílẹ̀ fún anabi ló sọ àti tí alukur'an sọ ìdájọ́ kan náà ni ibi tí yàtọ̀ ń bẹ oníbi pé à ń ka alukur'an. à ń ka hadith ṣé ládàtà àmà gbà lórí kíkà alukurani àmà gbà lórí hadith kò sí èméjì pé tí wọn bá kàn ka hadith lásán ni tó ń ṣe mọ̀rọ́jà hadith kò sí ládàá kan ju ládàá wípé ẹ̀ ládàá àkótán wípé ń tọ́ mímọ̀ ń wá mímọ̀ ṣùgbọ́n tí alukur'an yàtọ̀ sí pé yẹn ń wá mímọ̀ yẹn ni yóò tún mọ̀ gba ládàá títọ́ ara kíkọ̀ kan mẹ́wàá mẹ́wàá ládàá mẹ́wàá mẹ́wàá lórí ara kíkọ̀ kan. so lára ọlá tí ń bẹ fún alukur'an nìyẹn ṣùgbọ́n tó bá débi ká mú dájọ́ nínú alukur'an àbí nínú ọ̀rọ̀ tá nnabi sọ nínú ìsìláàmù kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀. bákan náà ni àwọn míì wá sọ pé ẹ ànábì ńgbà tá ànábì ń bẹ láyé nù ọlọ́run lọ gbé bá ànábì tí wàá sá ànábì máa ń kọ́ bá tún pé àtìgbà tọ́lọ́run sọ pé ẹ dá a padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ṣé ẹni bí tẹ́ẹ̀tì lọ pàdé ọlọ́run ni sẹ́ni bìkan tẹ́tí fẹ́ lọ bọ́ọ̀lù tẹ́ lọ kó ẹjọ́ yẹn bá ọlọ́run tèbí inú àlùkùránì lẹ́ẹ̀ ṣe kíni lẹ́ẹ̀ padà sí ní òtútù máa wípé ẹ ti padà sọ́dọ̀ ọlọ́run lórí àlámàrí yẹn bẹ́ẹ̀ náà nígbà tí ò sànìnàbì mọ́ táwọn àfọlẹ́ sì ti ń bẹ fún ọ̀rọ̀ sànìnàbì sọ ẹ dá padà sínú sànìnàbì sọ náà ni náà ni òtútù máa wípé ẹ dọ́rọ̀ yẹn padà sọ́dọ̀ ànìnàbì so eléyìí nínú ìṣesí àti ìlànà tí mùsùlùmí òdodo ti máa ń lò láti lè fi gbọ́ láti lè fi gbọ́ súnà yé ni so wa laysa fi sunnati qiyas àyè ṣe kìyàsù lórí súnà àyè fi súnà àyè máa gbé ká máa fi ká máa ṣe kìyàsù súnà pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì tó tó yàtọ̀ sí. torí pé àwọn míì bàjẹ́ gan sọba ní ànábì sọba ní ẹ ok àti gbọ́ pa ànábì sọ náà ẹjẹ ẹjẹ káà náà tiẹ̀ gbé ẹjẹ ká gbé sórí òṣùwọ̀n làákàyè ẹjẹ á gbé sórí òṣùwọ̀n làákàyè àyè tí ànábì bá ti lè sọ̀rọ̀ àyè gbé súnà sórí òṣùwọ̀n làákàyè kankan làákàyè gẹ̀gẹ́gẹ́ ni tí ànábì ti sọ yẹn àfi tí ò bá bá tí ọ̀rọ̀ yẹn ò bá lálàáfíà ló kù àfi tí ò bá lálàáfíà ló kù so àwọn àṣà irọ́ àwọn Mu'tazila àǹkó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn làwọn tó máa sọ pé ẹ tó bá jẹ́ pé ọ̀rọ̀ kínní no nta kọ́kọ́ fi mà bóyá hadith yẹn lálàáfíà ni pé tó kọ́kọ́ bá làákà yìí mu àwọn sọ bẹ́ẹ̀ àwọn ò ní kọ́kọ́ tẹ̀lé ìlànà táwọn àlùfò ní hadith gbé kalẹ̀ pé kìtẹ́ bá fẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yìí ànábì sọ ọ́ lóòótọ́ àbá ànábì ò sọ ọ́ tó lálàáfíà àbí ò lálàáfíà wọn ò ní tẹ̀lé ìlànà táwọn àlùfà gbé kalẹ̀ tá a máa ń tọ̀ wọn kàn ní ẹja gbé sílá káìwò irú ẹ̀ náà ló kó bá mùdírò Agége kò dẹ̀ sí irú àwọn àìsàn báyìí máa bẹ́ni tó bá já sí pé kò bá gbọ́ àwọn nǹkan méjì àkọ́kọ́ yìí kò gbọ́ tó máa súnà yìí kò sì mọ àsopọ̀ tó ń bẹ láàrin sunna àti alukur'an láti fi gbọ́ra wọn yé téèyàn bá ti lè pàdánù méjèèjì yóò padà forí sánpọ́n bí ẹlẹ́ẹ̀kẹta yóò padà máa fi làákà yìí ti súnà dànù sáà kìyàsù pẹ̀lú ọpọlọ àbí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan ẹlòmíì ordinary fi gbọ́rọ̀ yìí dáhùn bá kó hadith tán bí ẹnìkan wá ó béèrè pé tó ń bá ní tó ń bá fẹ́ ṣe dáadáa tọ́lọ̀ ń bá kẹ́hùn ta ni kó ń ṣe dáa nẹ́bi ní ìyá rẹ ìyá rẹ ìyá rẹ ìyá rẹ lẹ́yìn náà bàbá rẹ lẹ́yìn náà tó bá súnmọ́ ọ̀ọ́kàdé ni pé afá ń tẹ́ ń bẹ́ẹ̀ ni lóòótọ́ àmọ́ kò tún rí bẹ́ẹ̀ ìwò la fẹ́ mú. afẹ́ ilé kankan sọ pé òfọ́dé lò sáájú àlẹ́ afọ́dúnlé wàá lè dí afẹ́ ilé kankan ó jẹ́ á mọ̀ wípé ọmọ kéwú tí ó bá lálùbáríkà àáfàá rẹ̀ ní ó gbọ́lá fún lórí àwọn òbí rẹ̀. ẹ ti kó ti hadith o ẹ̀wọ̀n tó fi dànù ó kàn dànù ní ilẹ̀ rọ́bìṣẹ̀. so nínú Islam táà náà bí bá ti lè sọ̀rọ̀ òsì tó kàn á pẹ̀lú pé àfa àkùnrinkùnrin kan ó sọ kò sí tó kàn wá níta nàbí sọlọ lọ́wọ́ ọba nídìí lọ́dọ̀ wa láti fi sin lọ́wọ́ láti lò láti tẹ̀lé. so alimam ahmed rahimahullah wọn ni wala tudrabu laha al-amsal wala tudrabu laha al-amsal. níta ń pè ní súnà yìí àwọn nǹkan tí ó bá ń bẹ́ńbẹ́ ní àbí súnà generally àyè máa mú àwọn àpèjúwe tí ò bá súnà mu ká máa wá mú wá bákan náà láti máa fi gbá súnà dànù torí pé àmì àwọn máa pèjúwe míì wá. níṣẹ́ tẹ́ bá kó ti hadisi fún àwọn èèyàn wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam ó sọ lára kú níbi tá a mọ̀ sí albida àdádálẹ̀ tẹ́ bá ti kó ti hadisi fún wọn. yóò kàn sọ fún mi pé ṣé. Toyota wà ní àsìkò ànẹ́bì Toyota mọ́tò tó wà lásìkò ànẹ́bì àbí òsì tẹ́bá ní òsì àwọn alùsùn náà náà ń gun Toyota gun egun Toyota báyìí wọ́n ń gun ẹ̀hẹ́n ilé afẹ́sọ ẹ̀yin náà ti ṣe bíbí à yóò kàn gbàdá náà ni ẹ kàn láwọn èèyàn tí nǹkan ò bá tì yín kan ah òdodo ni bàbá orí bàbá yìí pé wọn àti ní mọ̀ pé orí rẹ̀ ni ò pé tó nǹkan yóò kàn gbàdá nù báyẹn náà ni tó àwọn yóò máa rò yìí pé a ah, ẹni tó sọ yìí o òdodo ọ̀rọ̀ ni. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fún wa lápẹ̀ẹ́rú àwọn nǹkan báyìí àti ká máa ṣe kìyàsí àbí ká máa mú àwọn àwọn àpèjúwe ká máa fi ti súnná dànù wá. ẹ̀wọ̀n tọ́lọ́run ọba sọ nínú al-Qur'an nínú suratul nisa àyà sixty five olùwọ́ba ní fala wa rabbika la yu'minun olùwọ́ba ní mo fi olúwa rẹ búra fún ọ ká lè mọ bọ́rọ̀ yìí ṣe tó nínú gbogbo ohun téèyàn fi búra pátá kò sí àwọn olè nǹkan mi búra yàtọ̀ sí Allah àti nàbẹ́ ṣéwárí nínú gbogbo tọ́lọ̀ tó wà máa fi ń búra pátá táwọn àfa àmọ́ sọmọ àbí tọ́lọ̀ bá fi nǹkan kan búra ọlọ́run fẹ́ ká ṣàkáwo òye sí àwọn nǹkan kan tọ́lọ̀ wọn bá fi sí nǹkan yẹn lára ni ní nǹkan àpọ́nlé àbí ní nǹkan ìyanu bọ́lá ń ṣe wá lè fi gbogbo ohun tó bá wù búra wọn kò sí nǹkan tọ́lọ́mọ ọba fi ń búra tó tóbi tó kọ́lọ̀ rẹ̀ búra kò sí tó tóbi tó kọ́lọ̀ rẹ̀ búra bó ṣe á sí ọlọ́mọ ọba free láti fi tó bá wù búra ṣùgbọ́n tọ́lọ̀ bá fi lè fara rẹ̀ búra lé lórí ó lágbára gan ẹ wá wo tọ́lọ̀ ọba sọ olùwọ́n bá ní falẹ̀ àwọ̀ rọ́bìkà. ọlọ́run nílẹ̀ ànábì kò tí ì rí bẹ́ẹ̀ o mo fi olúwa rẹ mo fi búra fún ọ ó wá fira rẹ búra fún ànábì lórí àlámàrí kí àlámàrí náà ọlọ́run ọba nílẹ̀ yu'minun wọn yìí tí ì gbàgbọ́ wọn yìí tí ì jẹni tó nígbàgbọ́ kankan. hatta yuhakkimuka fima shajara bainahum títí tó fi já sí pé gbogbo tó bá wù kó máa ṣẹlẹ̀ láàrin wọn ọ̀dọ̀ rẹ ni wọ́n ti máa gba ìdájọ́ lórí ẹ̀ nípa nàbí bá ti sọ òun náà ni wọ́n máa tẹ̀lé tó à ń fa nǹkan à ń fa nǹkan láàrin ara wa nísìnyí àwárí fún wa ní ànábì sọ báyìí nìkan kan sọ ma pé àdìsí kan dẹ̀ wà tá ànábì sọ báyìí ò nínú kíní kan kí ló kù fún mùsùlùmí kó ju ọ́lẹ̀ ni tẹ́ ẹ bá tún wá ń ta gidi ẹlòmíì sọ fún ọ pé àdìsí tó kàn ìwọ àtàwọn ẹbí rẹ lọ́ máa lò yìí àdìrẹ́ni tó sọ ọ́ rí àfáà ni tó ẹ̀wọ̀n ẹnìkan bá sọ ẹni ẹ wá kó ti hadith fún ni ó wá rẹ́rìn-ín ìgbà tó padà fèsì ó ní àti gbọ́ ìwà àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́mọ lòyún. so ọlọ́run ní wọn èsì ìgbàgbọ́ mo polúwa rẹ̀ búra fún ọ hatta yuhakkimuka fima shajara bainahum títí tí ó fi já sí pé gbogbo ohun tó bá ti lè ṣẹlẹ̀ láàrin wọn tó bá ti jọ ń fà èyí tó bá ti sọ lórí rẹ̀ náà ni wọ́n máa gbà ó máa wádìí pé kílà ànábì sọ ni. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni thumma la yajiduna fi thumma la yajidu fi anfusihim lẹ́yìn ìgbà tó o bá ti wá gbé dájọ́ kalẹ̀ lórí nǹkan kan la yajidu fi anfusihim harajan mimma qadayta ìdájọ́ tó o ti gbé kalẹ̀ lórí nǹkan yẹn ẹ̀mí wọn ò ní fún sí nǹkan yẹn that is nínú ẹ̀mí wọn wọn ní máa rò pé ah ooo táwa ní kànáàbì ò dárú ẹjọ́ báyìí táwa ní kànáàbì ò ní ò ní ká máa ṣe ti ṣe lófin yóò máa yóò máa ní lára nínú ọkàn yóò ṣe bọ̀ ẹ̀mí rẹ̀ ò ní yọ sí i hárọ̀jù ọkàn ni pé kí nǹkan kan ṣe nǹkan lófin ṣe nǹkan lófin kí àbí kó tẹ̀ èèyàn lọ́rùn tọ́lọ́mọ bá ní wọn ò ní rí ti ń túmọ̀ bẹ́ẹ̀ nínú ọkàn wọn pé àìgbàtẹ́lọ́rùn pẹ̀lú níta nẹ́bí sọ kò ní máa bẹ́nu ọkàn wọn. ó di májàmú mélòó jàmá ó di méjì níta àá máa wá òfin ànẹ́bí lórí ọ̀rọ̀ níta ànẹ́bí bá tún wá sọ kò ní máa ní wá lára nínú ọkàn wa ni. téèyàn bá sọ pé ẹ dákun kí ní Islam sọ lórí nǹkan yìí tó wá béèrè ìdájọ́ sọ ní à ah, àwọn nǹkan kan báyìí so máa tí òfin yẹ kí wọ́n máa ṣe é dúró tó báyìí pé báyìí ni ó lè lọ bọ̀ ní tó pọ̀ jù wàhálà ìsìláàmù yìí náà pọ̀ ó ti sọ sínú ọkàn kò ní sọ wájú àfáà tó ti béèrè ni bọ́ inú ọkàn rẹ̀ ó ti sọ síbẹ̀ tó irú ẹnìyẹn náà imáni ò tí ì jókòó sí ní ara gẹ́gẹ́ bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bí ó ti ṣe sọ fún wa ọlọ́run ọba ni wa yusallimu taslima wọ́n á dẹ̀ juwọ́ lẹ̀ tanyanya tẹ̀míyìzù nìyẹn wọ́n á ju wọ́n lẹ̀ tán yẹ́yẹ́ sọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀ kánẹ́bí ló sọ bẹ́ẹ̀ ó ti tán kò sọ̀rọ̀ mọ́ ẹ dákun ẹjẹ́ àfihàn kọ́ra ó pàtàkì gan tá a bá ń jẹ́ mùsùlùmí òdodo tá a bá ti gbọ́ dájọ́ kan wọ́n sọ fún wa pé ntọ́lọ̀ ń sọ ní àbí ntànẹ́bí sọ ní kí yẹn tètè máa ju ọkàn rẹ̀ lẹ̀ lórí nǹkan yẹn tọ́kàn yorùbá tí máa tètè yọnu sí ntọ́lọ̀ ń sọ tànẹ́bí sọ kí yẹn máa bẹ́lọ̀ lórí ọkàn yẹn kí ma máa bẹ torí pé lára tá a fi máa ja ọkàn lógun náà ni àdúrà kí ma máa bẹ lọ lórí ọkàn pé àwọn ànira kọ̀ọ̀kan tí máa ń rí inú ọkàn mi sí ní tójú òfin ọlọ́run bá mú kú. so eléyìí ó pàtàkì púpọ̀ torí pé àwọn èèyàn kọ̀ọ̀kan sì máa ń bẹ nírú ipò bẹ́ẹ̀ so ká gbìyànjú láti máa mójútóró àwọn agbègbè yìí náà. sọ Imam Ahmed eléyìí tá à ń ka yìí àá parí ẹ̀ pẹ̀lú ohun tí wọ́n sọ pẹ̀lú pé wala tudraku bil uqul wala al ahwa wọ́n ní nta ń pè ní sunna nta ń pè ní sunna àbí nta ń pè ní ìtumọ̀ alukur'ani gan kìí ṣe ọpọlọ àti ìfẹ́ láti máa mọ̀ ọ́. ayé pọpọlọ ma súnà ayé fìfẹ́ ẹnu súnà eléyìí jẹ́ ìsì ọ̀rọ̀ fún àwọn tí wọ́n máa ń gbé làákà ìlékè ẹ̀rí àwọn àṣàyírọ̀ níbi àwọn sifat níbi ọ̀rọ̀ fíkì wọ́n máa wá kọ́lẹ̀ láwù kọ́lẹ̀ rọ̀ṣùlù káwo ìṣìnà ìṣìnà ní ọ̀rọ̀ fíkì wà fẹ́ ṣàlùwàlá afẹ́ kírun afẹ́ gbáwẹ̀ afẹ́ ṣe hajj a máa wá àyà kùránì tó yanjú a sì máa wá hadith lórí ẹ̀ tó ṣàlàyé ẹ̀ yanjú tó bá dé bí ọ̀rọ̀ àsìmá wà sifat tó jẹ́ pé òun gángan lọ́gá irun a máa ní ẹja lò lákàì ọlọ́run sì ní kò sí nǹkan tó ń ṣàlàyé inú alukur'an tá a bá mọ sọ fún wa pé tó bá fi lè jásí pé àwọn àyàtúl àkáàmì wà mọ́kámà ìdásí àwọn àyà ti ń sọ̀rọ̀ nípa ìdájọ́ bá a ti kírun bá a ti gbàwẹ̀ bá a ti ṣàlùwàlá bá a ti wẹ̀jànábà bá a ti ṣòwò tó bá fi jẹ́ pé àwọn àyà tó kílẹ̀ tí ò rújú ni fàmí ń bá di àwòlá àyàtúl àsìmá ìwọ̀sífàt àkàmù. àwọn aya ti ń sọ̀rọ̀ nípa orúkọ àtìròyìn ọlọ́run àwọn hadith ti ń sọ̀rọ̀ nípa orúkọ àtìròyìn ọlọ́run òun ló kílẹ̀ jùlọ. àwọn akẹ́rin ká máa bò láti máa ń bá a lò táyì tí kò sínú pé ó rújú kò rújú so eléyìí ni tí Imam Ahmad sọ wọn ni innama huwa al wa hawa ọ̀parí ilé ìsibẹ̀ wọn ni sunna pè sunna. òun náà ni al-ittiba wa tarkul hawa kéèyàn ó kàn máa tẹ̀lé nǹka nàbì bá tó bá ṣe lófin tó fi lélẹ̀ kéèyàn ó sì máa gbé ìfẹ́ ẹnu kéèyàn máa gbé jù sílẹ̀ lórí gbogbo àlámọ̀dé tá a bá ti pé ibi tá nàbì lọ lórí ọ̀rọ̀ yìí ni ìwọ jù fẹ́nu tiẹ̀ lẹ̀ má sọ pé àbọ̀ tá bá wò nínú làákàyè tìyẹn lẹ̀ ìfẹ́ ẹnu ní jẹ́bẹ̀ tẹ́yìn bá ti rẹ́ẹ̀rí tó kílẹ̀ tán nínú súnà tí wọ́n á sọ pé bọ̀tà bá wò láàká yìí tẹ́rí ibẹ̀ yẹn ní tó kù tí ń dààmú rẹ̀ ibẹ̀ yẹn ni kíni ìfẹ́ ẹnu. tó kó o ti rí ìtọ́sọ́nà tó yẹ kó o gbé sínú ọpọlọ automatically wàá dá ìjẹ́sì ẹ̀ sínú ọpọlọ ni wàá ní bọ̀tà yẹn a ti rí pé àdìsí clear náà ó dẹ̀ ó dẹ̀ lálàáfíà bọ̀ tábà ní ká wò ní láàká yìí náà ìfẹ́ ẹnu ló kù tí wọ́n ń pè dẹ́. so a máa ń gbé tẹ̀ ẹnu lẹ̀ á sì tẹ̀lé ní tá abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kó fún wa lágbóyè ẹ̀sìn kó fún wa ní àgbóyè súnà ó sì mú wa dúró dédé lórí ẹ̀ wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi.